kẹ́ ẹ ṣe sí pẹ̀lú àwọn òkú yín tí a bá kú ọkọ ìyàwó aṣọ tuntun àárà sí lára bàtà tó dáa àáfìsí la òkú ìwọ bàtà ọba ikú máa ń lo gíláṣìsì gíláṣìsì tó dáa wọn ò fi sí lójú lọ́fíńdà oríṣiríṣi bí lè ṣe ń fin ẹnìkan máa já sí lára bẹ́ẹ̀ ṣe ń ṣe pẹ̀lú ọkọ ìyàwó ẹ ṣe bẹ́ẹ̀ sáwọn òkú yín tí wọ́n bá kú bó la ṣe wá wẹ̀ fókùn sífàtò tẹ̀sílì mayit àlàyé pa bóòlù àṣewẹ̀ fòkù. قد بلغ العلماء والفقهاء في ذكر صفة تكسيل الميت فقالوا àwọn àfáà wọ́n sọ̀rọ̀ lásọtán lásọyé nípa bóòlù àṣewẹ̀ fòkù àfáà ọ̀rá mú nígbésẹ̀ kọ̀ọ̀kan ìgbésẹ̀ kọ̀ọ̀kan ìgbésẹ̀ kọ̀ọ̀kan téèyàn ó fi wẹ̀ fòkù tán. nǹkan àkọ́kọ́ yujarradu jami'u jasadil mayyiti illa al-awra gbogbo aṣọ tí bá ń bẹ lára òkú pátá ńlá gbà lára rẹ̀ ìhòòhò rẹ̀ nìkan là ní sílẹ̀ ìhòòhò rẹ̀ tá à ní sílẹ̀ ń bẹ̀rẹ̀ láti bí ìdodo tí èdè bí ekún ẹni aṣọ kan wà tá a fi gbogbo ẹ̀wù tọwọ́ a ti bọ̀ tí ó bá ṣe bọ́ lẹ́rọ̀ bó ṣe bíléèdì bó ṣe kíní a fi bọ̀ ṣòkòtò páìntì tó gbọ́n tá à ń ṣeun kìí sípá sílẹ̀ tá a rí òhò rẹ̀ o a ní rí òhò rẹ̀ o ẹni tábà wẹ̀ fókù ìjà rọra gbogbo àtọwọ̀ pátápátá àgbà lára rẹ̀ ọwọ́ ní ti bẹ láàrin ibi ìdodo àti ibi èèkàn á kọ́va eléyìn á daṣọ bò ó a ní jẹ́ kí ó sílẹ̀ nínú àwọn èrè táwọn àfáà lò ó ní pé òjíṣẹ́ láwọn ọba sallallahu alayhi wa sallam gbàtà nàbí jáde láyé àwọn sàbẹ àríyànjiyàn ṣẹlẹ̀ láàrin wọn lánàdẹrẹ alùnàjẹrìdò kàmánàjẹrìdò bọ̀tánà ṣíbà sí máa ń bọ́ aṣọ lára òkú wa tó bá kú tí ó ṣẹ́kù bí ààyè òhò nìkan síbẹ̀ láti ṣe fànàbí ni àìbò láti wá ṣe bò láṣe wẹ́ ooo fa àtàhùn man akhbarahum annahu yughassalu fi thiyabihi ẹnìkan wá sọ fún wa pé tọ́ ẹ má bọ aṣọ lára ànábì o tásọtásọ rẹ̀ tó wọ̀ sọ́rùn náà oníkẹ́ fi fún sallallahu wa ẹ̀kọ́ tí wọ́n fẹ́ ni wípé yujarraduna al-mawta wa yunza'una anhum thiyab òkúta àbá wẹ̀ fún àwa yòókù ànábì nìkan gbogbo aṣọ tá a wọ̀ wọ́n lọ́rùn wa ọwọ́ bí òhò lágbára nìkan pé láàrin ìdodo àti láàrin eékún méjèèjì ọwọ́ bíi táwọn rà dáṣọ́bù náà nǹkan ọ̀kọ́ náà nǹkan lẹ́ẹ̀kejì yàlúfùlù gọ́ọ̀sì lò àlàyédè ilẹ̀ yóò sọ̀rọ̀ kírìkọ̀tà ẹni tó fẹ́ wẹ̀ fókù àsìkò sin glove ni ó ti wọ́wọ́ níjọ́ àkísà ní ọjà tí ó fi sọ́wọ́ tàbí nínú àwọn aṣọ tí a máa rán fókù wọn ti rán àwọn kan tí ó máa jẹ́ bíi ìbọ̀wọ́ ìbọ̀wọ́ ni ó wàá lò kí ni ó fi ṣe yóò fi tábà fún òkú ná yóò fi tábà fún òkú so tí bá ti à ń tábà fún wọn máa rọ omi síbẹ̀ dáadáa wọn máa rọ omi síbẹ̀ dáadáa tí gbogbo àwọn orípa ẹ̀gbin ìgbẹ́ ìtọ̀ nǹkankan ètò ti gbẹmọ nídìí tí ó fi jáde wọ́ọ́rọ́wọ́ so ìgbésẹ̀ kejì nù ìgbésẹ̀ lẹ́ẹ̀kẹta ìbọ̀wọ̀ tó fi sọ́wọ́ lẹ́ẹ̀kan tó ti fi bá a tábà yóò bọ eléyìí sọnù yóò wá fi ìbọ̀wọ́ míì yóò fi sọ́wọ́ yàlú fúlùgọ́ọ̀sì lù àlàyédè xèrìkọ́tàn òkúrọ̀ yẹni pé ìbọ̀wọ́ mi àbí èkìsà mi àbáṣọ mi ti ara yóò fi sọ́wọ́ yóò lè kó bí bàkíyà tàjàsàdé oní òfin gbogbo ara rẹ̀ yòókù tó ṣẹ́kù tí ọba wa bẹ̀rẹ̀ nbọ ni ó ti bẹ̀rẹ̀ ìyá bìdáwò bí gọ́ọ̀sì lé àádọ́ ìlòwòdò àwọn oríkèéríkè tá a fi sàlùwàlá pẹ̀lú ó ti bẹ̀rẹ̀ bó ṣe wá nínú hadithi ummi atiya ibda'na bima yaminiha tẹ bá fẹ́ wẹ̀ fókù apá ọ̀tún ni ẹ̀kọ́ ti bẹ̀rẹ̀ o kẹtọ́ máa wẹ̀ apá òsì o wà máa wá dẹ́rìn lòwòdó ìmìnira àwọn àyè tí fi ń ṣe àlùwàlá ẹ̀taari rẹ̀ wájú síwájú àyè yòókù ibẹ̀ làwọn kan náà àwọn afáà ti sọ wípé òkúta bá fẹ́ wẹ̀ fún bí ìgbà táwọn náà bá fẹ́ wẹ̀wẹ̀ jẹ́nàbà ni ìyẹn kọ́kọ́ ṣe àlùwàlá lódìndínà nígbà bá sàlùwàlá tán bá a ti máa ń sàlùwàlá fúnra wa ńlá si fòkù ṣùgbọ́n mẹ́ta ńlá jìnnà sí tómi ọgbọ́dọ̀ wọ̀ ká máa tún dá nǹkan lẹ̀ ẹnu tábàdébi ẹnu àní rọmi sí o bọ́ọ̀ bẹ́ẹ̀ lè rọmi sí i ntójú yín ọkàn fìtì náà ọlọ́ọ̀nìkan ni torí kò sí tí ó gba omi dúró mọ́ tómi bá ti lè wọnú báyìí yóò mẹ́jẹ̀ lọ́wọ́ yóò mú gbẹ lọ́wọ́ nǹkan oríṣiríṣi yóò tún mú jáde yẹn tó dáṣẹ́ lẹ́nu àní jẹ́ ó débi ẹnu rẹ̀ àní yọnu fún un eyín rẹ̀ báyìí akàrà fi ọwọ́ pẹ̀lú ìbọ̀wọ̀ tí ń bẹ lọ́wọ́ àfìbá ní gbogbo eyín rẹ̀ kí aláǹfààní fáàrí táwọn nígbà tá ọjọ́ ọjọ́ tí àwọn afáàlẹ́ tí bá ń ṣe ìgbéraga nǹkan mẹ́ta lọ́gbàgbé ẹ bá ń ṣe ìgbéraga nǹkan mẹ́ta lọ́gbàgbé nǹkan àkọ́kọ́ ni aslul khilqa ìpìlẹ̀ bọ́lọ̀ ń ṣe dáa ibi àtọ̀lọ́lọ́ ti dá wa tálà àtọ́wà ń bí ara ẹ̀ ah what is this ooo ẹ̀yin onífẹ́ kọ́kọ́ sí yàn lásán lọ́gán lẹ́yìn ọlọ́wẹ̀ ibẹ̀ lọ́lọ́run sì ti dá wa omi tó yẹ pẹrẹ ẹlẹ́ẹ̀kejì tó ń gbogbo ṣe ń wúgẹ̀ tó ń wú gbára ìtọ̀ ìgbẹ́ bọ́tọ̀ gbẹ́ ọkàn rẹ̀ tọba tún wá jáde láyé wọn ò ní sin ọ́ sánmà ilẹ̀ wọn ó sin ọ́ sọ́wọ́ tán àwọn afáà ní nǹkan mẹ́ẹ̀ta tí ìbá rántí rẹ̀ kò a ti bá tá a lẹ́yìn tó bá ṣe àlùwàlá fún tán rọ́ọ̀bì àn bàdà gọ́sìlẹ̀ àdọ́ ìlú odò yẹ́bùdà ó fi gọ́sìlẹ̀ yìí wọ́n yẹ́bùdà ó fi ṣìkìlì àìmọ̀n. orí rẹ̀ àwẹ̀ tó bá ti àwẹ̀ orí tán a máa wẹ abala ọ̀tún síwájú abala òsì ẹnu àwọn àfọwọ́ àsọkàn tí yóò kó abala ọ̀tún látòkè tí débi ẹsẹ̀ ni àbí ọ̀rọ̀ akọ́kọ́ wẹ apá ọ̀tún apá òsì ìhà ọ̀tún ìhà òsì yóò sì ẹ̀yìn rẹ̀ àbí yóò ṣe gbogbo ẹ̀ yóò mú délẹ̀ ọ̀rọ̀ méjì ó ní àwọn àfàsọ lórí eléyàn ṣùgbọ́n tá àfàsọ ni wípé yugosilu shikawul aymana kullahu thumma al aysara kullahu ọba ti dáwọ́ lápá ọ̀tún wẹ̀ délẹ̀ apá òsì náà wẹ̀ náà délẹ̀ ìgbésẹ̀ lẹ́ẹ̀karùn-ún yugosal bima in ìwé àkọ́kọ́ atomi àti sídìrù ńlá fi wẹ̀ Atumi àti ewé sídìr ńláfiwé ìgbésẹ̀ kẹfà yukarriru hadha taksil thalatha marrat ọ̀dà àpọ̀ kákọ́kọ́ wẹ̀lẹ́ ẹ̀mẹ́ta ní ẹ̀kíní ẹ̀kejì ẹ̀kẹta rẹ̀ ń táwọn afá sọ ṣùgbọ́n tí wọ́n sọ ń bí ni wípé níbẹ̀rẹ̀ ẹ̀ka tó wẹ̀ fún un ara ṣe bí ẹni tó fẹ́ gbé jókòó báyìí yẹni pé òkú ni sẹ́yìn pa fẹ́yìn ẹ̀ ni ẹ̀ ara ṣe bí ẹni tó fẹ́ dá jókòó báyìí tọ́ba ti á ṣe bí ìgbà pa dá jókòó a wà gbọ́wọ́ lébi ikùn rẹ̀ báyìí a fi bá wọ́ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí ó fi jẹ́ wípé ìtọ̀ tó bá fẹ́ jáde ìgbẹ́ tó bá fẹ́ jáde yóò ra jáde wọ́ọ́rọ́wọ́ kó tó di pa wà á tábà fún un. ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kẹfà ó ní pé yòókọ́rọ̀rọ̀ hádà tẹ̀síìl wọ́n fẹ́ ká wẹ ìwé ká pààrà wíwẹ̀ rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta tàbí ẹ̀ẹ̀márùn-ún gbogbo ní tábà sáfìwẹ́ kó máa jẹ́ pé lórí wítírù mẹ́ta márùn méje mẹ́sàn. wàyìn kánì náà bí ìfàǹfì ìbàdàn nìyí wọ́sùkún kódà kó ṣe wípé òkúta fẹ́ wẹ̀ fún un kó má sí dọ̀tí kankan lára rẹ̀ wọ́n fẹ́ ká ti wẹ̀ fún lẹ́ẹ̀mẹ́ta ẹ̀ márùn kò sí dọ̀tí kankan ká wẹ̀ fún lẹ́ẹ̀mẹ́ta tí ọ̀bọ̀ wá sí dọ̀tí kankan kò sí tó burú káwẹ̀ fún lẹ́ẹ̀kan ṣùgbọ́n níbàámu sọ́rọ̀ ànábì sallallahu alayhi wa sallam nígbà tí wọ́n fẹ́ wẹ̀ fún Zainab ìkísínà thalatha ọ̀dà káwẹ̀ fún ní ẹ̀ẹ̀mẹ́ta ìgbésẹ̀ lẹ́ẹ̀keje bàdàmà yufarriguna min taksili yaj'alunahu fil ghuslati al-akhirati kafura níbi tó bá gbẹ̀yìn níbi ìwẹ̀ tá a fi wẹ̀ káyìn tá a ní padà wẹ̀ mọ́ wọ́n fi ká fi káfúrà ká fi sínú omi á fọwọ́ lọ káfúrà ó yàtọ̀ sí káńfọ̀ o ètò àmọ́ fi ń sàgbó sápà òní káfúrà ètò àmọ́ fi ń sàsọ torí áyán káńfọ̀ lélẹ́yìn èyí ti káńfọ̀ sọ̀yẹ́ ni pé káfúrà ó ń gun mẹ́rin wàyí sàkó àáfọ̀ lọ tí èkúnná fún mẹ̀yẹ̀jẹ̀ àlòfìlmá lẹ́yìn náà àwọ̀ àpòpọ̀ mọ́ omi fún mẹ̀yẹ̀gá sàlùbí àwọ̀ àfiwẹ́ níbi ìwẹ̀ tọ́kàn yìí. bàbá wọ́n fẹ́ ká fi káfúrà ká fi síbi omi tí a fi wẹ̀ fún òkú gbẹ̀yìn ìdí níta fi síbẹ̀ ni wípé bẹ́ẹ̀mi bá ti jáde kúrò lára tán ara máa dà á lẹ̀ ní wọ́jọ́ mọ̀tẹ́má ti lè fi káfúrà ń ti lára yóò jì kára ń kó kálẹ̀ kó gbára mú àǹfààní àkọ́kọ́ náà àǹfààní lẹ́ẹ̀kejì ni pé lópin ìgbà tí òórùn káfúrà ń tí ò bá tí ì lára òkú àwọn tí ó wà á jẹ wọn ò ní láǹfààní àti wà á jẹ ní àwọn kòkòrò tí ó wà á jẹ wá <laughs> kọlọ̀ǹkọ́sà ni wà wọn ò ní tí láǹfààní láti ṣe bẹ́ẹ̀ sọ yẹn ni pé ìgbésẹ̀ lẹ́ẹ̀kẹjọ nù ìgbésẹ̀ lẹ́ẹ̀kẹsàn-án bàdàmà yẹtìmọ̀ gọ́sìlòhò yohannet lẹ́yìn tábà wẹ̀ tán àmú mínṣáfà níta lè níbi tówẹ́l àfibà ní gbogbo omi ara rẹ̀ tábà wá ṣe lẹ́yìn tán àwọn lọ́fíńdà oríṣiríṣi àwọn àfisára òkú yẹn hanut ìní máa pè hanut ní anuwa aminatib àwọn lọ́fíńdà oríṣiríṣi bíi misku mawirido maroihan gbogbo ẹ̀ tó wọn dàpọ̀ mara wọn wọn fi sí òkú lára ìyẹn fókù tí ó bá ṣe iṣẹ́ hajj àbí umra lọ́wọ́ ni o àmọ́ ìdàkánà lè má yìí tó muhrima ṣùgbọ́n táyé pé òkun ó ń ṣe ájì lọ́wọ́ ó ń ṣe umra lọ́wọ́ lọ́lọ́n ní kí ájì àlè ti àsìkò rẹ̀ lọ́lọ́n ní kó tó sùúrù ẹni báwọn la yuhannat wala yutayyab àní fi lọ́fíńdà kankan àní fi sí lára o kódà ní dà kankan bò lórí ìgbà yìí ànábì sallallahu alayhi wa arákùnrin kan nínú àwọn tí wọ́n ṣe ájì pẹ̀lú ànábì ni lórí ẹ̀sìn rẹ̀ ibẹ̀ ló ti jábọ́ bó ṣe ń jábọ́ báyìí ọrùn ẹ̀ sì kàn án ẹni ọrùn ẹ̀ bá ti kàn án kì í tún sẹ̀mí má so bó ṣe ti bẹ̀kún nù ànábì wa pàṣẹ wípé ìṣèlówó bímá ìwà sídìrì ẹ fún àti sídìrì ẹ fún bákan náà kẹfìnóò fi thawbayi aṣọ méjèèjì tí ń bẹ lára rẹ̀ òun náà ní kẹ́ ẹ fi ṣe káfà ní rẹ̀ yẹn pé ètò sámádì àti ètò pakájà mókè ara so ẹ ń bá kú sórí pé ṣe ájì àbí múra lọ́wọ́ ní mi á fa sọ ìráàmù ní máa fi sin ìgbà tó wá ti mákàdé láti bí ogún ọdún aṣọ ọmúra rẹ aṣọ rẹ ka bẹ́ẹ̀bẹ́ẹ́bẹ́ sínú bá ti kú ní kọ̀ọ̀ká aṣọ ẹyọ kan tá a tẹ̀lẹ̀ méjèèjì kọ̀ọ̀ká e ma fi nǹkan rẹ bọ̀ra ń bò délé mo lò ti ya pátápátá mo ti lò lò lò lò ti ya èyí tí ka sábẹ́ sínú kọ́bọ́dù sọ ẹni pé ẹ ń bá wà nínú aṣọ ìhẹ̀rọ́ọ̀mù nìkan tí bá ń ṣe ájì lọ́wọ́ àbí múra irú ẹni báwọn a ní dá nǹkan bò lórí torí pé yóò bá tọ́lọ́n bá jí gbogbo òkú dìde báyìí tóun náà bá dìde labbaik allahumma labbaik lòun ó tún máa wí yóò rò pé tún wà ní maka tó ń ti ń ṣe ájí àbí omorọ́ ni ìyẹn jẹ́ àlàyé nípa bá a ṣe wẹ̀ fòkù àti wẹ̀ fòkù tá báyìí kí ni tọ́wá kù àwọn kan máa ń bá wọn máa ń bá mú òkú gbogbo fún àtẹ̀dọ́ rẹ̀ wọ́n yọ kúrò wọn àlọ́ yẹn ó fi sínú fíríjì Islam ò fojú tọ́ da wo eléyìí ìsirọ́ọ̀fù pátápátá ni àti pé òkú mùsùlùmí kò lẹ́tọ̀ọ́ kọ́ máa tún wá wà láàrin wa lẹ́yìn tó bá ti kú tán tí èsì pé bọ́ yá wọn kẹ́fín pé àwọn kan ní án fóògùn sínú oúnjẹ fún un sòtí ọba ti sẹ́lẹ̀yìn tó bá ti kú tátà àti láàrin ojú kó ti kú ká lọ sí ni. al-isra'u bil wọ́n fẹ́ ká tara tara káyìí ti palẹ̀ mọ́ fóògùn nínú hadith òjíṣẹ́ náà bá sallallahu alayhi wa sallam sọ pé àṣìríàn bìlìjànẹ́zà tẹ́ bá ti rárí ìdájú kó ti kú ti kú ẹ ti ti palẹ̀ rẹ̀ mọ́ ẹ ti wẹ̀ fún ẹ fasọ́sílà ẹ fasọ́sílà tán ẹ kírun sílà ẹ lọ sí fa intakun tó bá jẹ́ pé òkun tó bá jẹ́ pé ẹni ẹrẹ bá ní ẹni ọlọ́run bá ní fa khayrun tuqaddimuna ilayhi ibi tẹ́ ń gbé lọ ààyè orí lọ́jẹ́ fún un wàyínká dáàlì ká sùmọ́tà yẹ pé kì í bá sẹni rí ẹni ibú ni fàṣàrù rún tàdọ̀rún lẹ́hùn àrùn kọ̀ọ̀bí kan àti pé aburú ilẹ̀ ń taari kúrò lọ́rùn ara yín ẹni pé tókù bá ti kú wọ́n fẹ́ ká tara ká tètè lọ ṣe ìpalẹ̀mọ́ rẹ̀ ìkànnì méjì ní táìpẹ́ ni rẹ kọ́ wà láàyè wa àkànfàrà níní táìpẹ́ ni ibú ni kó tó máa ṣẹ́kù sáàrin wa aburú ńlá tó ń ṣẹ́kù sí i àárín ara wa ìyẹn lórí bí a ṣe máa ń ṣe ìyẹn ìpalẹ̀ máa ń fòkù ká tètè ká eléyẹn ètò wa kù ní wípé tekfinul mayit fífa aṣọ sí òkú lára fífi aṣọ sókú lára afa sọ pé wájibun alal kifaya bí ìdájọ́ òwe náà ni ẹni pé kìí ṣe gbogbo yàn ní ọ̀rọ̀ síbi tí wọ́n bá ti ń wẹ̀ fún kù ẹni tí ó wẹ̀ fún àti èèyàn kan sí méjì tí wọ́n kù lọ́wọ́ ẹni tí ó wẹ̀ fún kù àti olùrànlọ́wọ́ olùrànlọ́wọ́ àwọn lè jẹ́ méjì wọ́n lè jẹ́ mẹ́ta o torí bá a ṣe dùn láṣẹ mẹ́yìn tẹ́mi bá ti bọ́ lára tán òkú máa wúwo ẹlòmíì ó sì gbalẹ̀ yàn mẹ́ta wọ́n gbọ́dọ̀ kọ́ ẹni tí yọ wẹ̀ fún lọ́wọ́ kó lè bàjẹ́ sí ìrọ̀rùn wàlúwájú fìlìkàfà ni fáwọ̀bùn yẹ́sùrù jẹ̀míyàwó ètò pọn dandan níbi aṣọ tá a fi bò òkú aṣọ ẹyọ kan ní ńlọpọn dandan pẹ̀lú májẹ̀mú kó gbogbo ara rẹ̀ pátápátá Abdurrahman bin Auf kọlọmba ni yọnu sí ó gbà àwẹ̀ tàtọ wá níjọ́ kan ó wá sínú wọ́n ti gbóúnjẹ oríṣiríṣi níwájú tán ó wá rántí àwọn sọhábà rẹ dọwánu láyìn tọ́jáde láyé wọ́n ní a ah, Mus'ab ibn Umair níjọ́ tọ́jáde láyé aṣọ ẹ̀yẹ ọ̀hóró kan ńlá rí tá a fi pọ́n aṣọ ẹ̀yẹ ọ̀kan tá a fi pọ́n yìí tá a bá dàbò látòrí ẹ̀ṣẹ̀ rẹ̀ ọ̀yọ́ ọ̀lẹ̀ tá a bá fi bò láti bí ẹ̀ṣẹ̀ orí rẹ̀ ọ̀yọ́ ọ̀lẹ̀ ànábì ni ẹ̀ dàbò lórí ibi ọwọ́ ẹsẹ̀ rẹ̀ ẹ wá já ewé idhikir ẹ fi bò ó lẹ́sẹ̀ bó ṣe rántí sàábẹ̀ ń báyìí kò bá lè jẹun mọ́ ẹni tó ti gbàwẹ̀ látàrọ síbẹ̀ làwọn àfáà àti access kimbars nẹ́tì amúdàjọ́ jáde wípé ó kéré yányá o ààrá sọ tá a fi bo òkú o aṣọ ẹyọkan tí ó bo gbogbo ara rẹ̀ pátá aṣọ ẹyọkan dandan ni ṣùgbọ́n ìtọ́ dáa jù oníkọ́jẹ́ mẹ́ta mẹ́ta tí ó fẹ̀ dáadáa gbogala gbogala mẹ́ta ní abẹ́ka fìwé òkú tó bá jẹ́ ọkùnrin tó bá jẹ́ pé obìnrin bá ní aṣọ márùn onítòbìnrin ìborí àti ẹ̀wù àti bàǹtẹ́ àti ẹ̀wù méjì tó tóbi dáadáa tí a tẹ̀lẹ̀ aṣọ tóbìnrin nù aṣọ tọkùnrin àwọn àfáà ní ó tún dáa pọ̀ tá a bá rí bíi nítorí jẹ́ bíi aṣọ ìrẹ̀pẹ́ ìrẹ̀pẹ́ bíi tó bíi kí à ń pè bíi mindale kí ń pè mindale handkerchief so tá a rà fi ṣáìdì ibi tí a gbé ìdí òkun tá a gbé sí tábà tí a tẹ asán sílẹ̀ a sì tó tuntun jù táyà pa asán ètò tuntun bẹ́ẹ̀nbẹ́ àlòkù bẹ́ẹ̀nbẹ́ táyà pé tuntun máa ń gbẹ ètò bá fẹ̀ jùlọ a ò kọ́ fi sí sálẹ̀ ètò tó fẹ̀ tẹ̀lé yóò tún tẹ̀lé ètò tó fẹ̀ sí kẹta òun yóò tún tẹ̀lé níbi táwa gbé ìdí òkun sí gangan a sọ̀rọ̀ rí pé òun wọ́n fẹ́ ká fi síbẹ̀ àwa bu lọ́fíńdà sí dáadáa ní ó fi jẹ́ wípé nígbà bá gbé díẹ̀ síta aṣọ ìrẹ́ pé yẹn ara fi bo ibi nǹkan ọmọ ibi abẹ́ rẹ̀ sára fi dọ́gbọ́n fi bò ó ṣòkòtò ti pàwà máa wè àti tẹ́ sọ̀kìnní àti tẹ́ kalẹ̀ ìkejì àti tẹ́ ìkẹta náà àti tẹ́ tọ́wọ́ bá abárísà jáde níbi mẹ́ta àbáníká ṣe àlàyé rẹ̀ aṣọ yìí tí ó lékè pátápátá ńlá ọkọ fi bò ó àkàbáyì àkàbáyì àkàbáyì ètò bá ṣẹ́kù á lọ ìkejì náà a ṣe bẹ́ẹ̀ ìkẹta náà a ṣe bẹ́ẹ̀ ìtọ́ bá ṣẹ́kù níbi ọwọ́ ọ̀sàlẹ̀ á ṣẹ mọ́ bí ọwọ́ ẹsẹ̀ rẹ̀ á fi kókó okùn sí ìtọ́ bá ṣẹ́kù níbi orí á ṣẹ síbi orí rẹ̀ á fi kókó sí kókó márùn sí méje kì í sì dání kọjá méje níta fi ń lo kókó rùn kò sí tùmọ̀ kankan bẹ́ẹ̀ kó lè bá a rọrùn láti gbé dénú sàárè ni sẹ̀gbọ́n àbá ti gbénú sàárè tán á tu àbíká bíléèdì rẹ̀ so àǹfààní rẹ̀ nù. No so a lè lo kókó ńlẹ́yọ kan yẹnni pé pé aṣọ yọ kan la lò bílẹ̀ yẹn ọba rọrùn ká tẹ aṣọ mi okùn méje ká tẹ́lẹ̀ ìkíní àfi ìkẹta ìkẹrin tí ẹ pé méje yẹnni pé a ti kọ́kọ́ tẹ okùn sílẹ̀ kó tó di wípé a tẹ aṣọ lé lórí so tá a bá ti ṣe báwọn a ti faṣọ sókù láàánú ètò wa kù ni pé as-salatu alayhi àwa kẹrùn sí lára tábà kírun sókù lára ìmà kó jẹ́ pé ọkùnrin àbóbìnrin tàbí kó jẹ́ pé ọmọdé dọ̀míìrù tààlù pronoun tààlù ni ọkàn yàtọ̀ alámọ̀tìrìlà wùláwì fọkùnrin ìkìfìrìlà ha ni fóbìnrin wọ́n wá ti ń ṣe hùhùhù fọkùnrin háháhá ìlànà ṣe fóbìnrin tó bá jẹ́ pé ọmọ pínínsín ọmọ kékeré ńlọ́bàjáde láyé àbí ààrẹ tí ẹ̀ bí kọ họn kankan òkú so àtọmọ tí hàn bí lókù àtọmọ kékeré tí ò tí dàgbà níta ṣẹfẹ ntọ́jàgbàlagbà lójúṣe ńlá ṣẹfọ náà o so kọlọ̀ nǹkan ni wa ọ̀pọ̀lọpọ̀ ẹsẹ̀ láti dàgbà lọ́dọ̀ wa ń bí ọmọ èké tó bá kú wọn ò ní wẹ̀ fún nígbà tí ẹ wẹ̀ fún wọn ò ní fasọsí gidi sí lára tí wọn tún wá fasọsí lára ọmọ kékeré mélòó là ń kírun sí lára ojúṣe títí ń bẹ fàgbàlagbà náà ní ń bẹ fọmọ kékeré bá a ṣe kírun sóun náà la lákírun sàgbàlagbà la bá a ṣe wẹ̀ gbogbo òdájọ́ ń pátá bí ṣe ń bẹ fàgbàlagbà ní ń bẹ fọmọ èké ṣùgbọ́n mi kí a máa ń yàn jẹ so ẹsẹ̀ sí ni so ká lè pa àmójútó àárín táìpẹ́ ọkùnrin lọ́ba kú tí máa ń fẹ́ kírun sí la ń bọ̀ ní máa mú o dúró sí níbi orí sẹ́ńtà orí ọkùnrin òní máa mú dúró sí táìpù obìnrin bá ní wásátù níbi ìdajì ara rẹ̀ ní máa mú òkè dúró sí tó bá jẹ́ pé òkú tó kú ọkùnrin kan obìnrin kan ńlọ́ba kú so ká sọ pé ọkùnrin ni ìmáàmù ni ó ti dúró síbi orí ọkùnrin obìnrin á fa ohun sókè ni ní máàmù ó fi láǹfààní láti dúró síbi ìlàjì ara rẹ̀ lọ́yọ̀ pé ibi tó yẹ kó dúró síbi ọkùnrin ibẹ̀ náà ló dúró sí níbi obìnrin táìpé òkú tó wá kú ọkùnrin bẹ́ẹ̀nbẹ́ obìnrin bẹ́ẹ̀nbẹ́ ẹni tá a lè pè lọ́kùnrin tá a sì lè pè lóbìnrin oná bẹ́ẹ̀nbẹ́ bóòlù àṣẹ wá tó wọn ẹni tó jẹ́ àgbàlagbà ọkùnrin títí ẹ̀ hàn ní ọkọ̀ síwájú èyí tá a mà bọ́ ọkùnrin ni bóbìnrin ni ipò ọkùnrin lágbèsí òní ó ṣe kejì obìnrin ni ó wà sẹ́ẹ̀ kẹta yẹn pé ẹni tí ó nẹ́ẹ̀sì sí ìmáàmù jùlọ ẹ̀ ọkùnrin ni tọ́jà gbàlagbà táyé pé abárí ọkùnrin ọjáde láyé obìnrin tọ́jẹ́ ìyá àtọmọdé tọ́jọ́kùnrin àtọmọdé tọ́jọ́bìnrin bó la ṣe tò wọ́n bá ṣe tò wọ́n ni pé ẹni tó jí ọkùnrin tọ́jà gbàlagbà òní ó súnmọ́ ọ̀dọ̀ ìmáàmù ètò wa jí ọkùnrin tó jí ọmọdé òun náà tẹ̀lé ẹni tó jẹ́ obìnrin tọ́jà gbàlagbà òní ọ̀kẹta ọmọ kékeré obìnrin òní ọ̀kẹrin ọ̀dà pọ̀ sábà kírun sókù lára ààrí sáfù rárá ó yẹ ká rí sáfù mẹ́ta tí ó yànjú dìmọ́ ọba bá ṣe pọ̀ kírun lẹ́yìn òkú sí bẹ́ẹ̀ ni ṣàfáà ìṣèpẹ̀tà fẹ́ ṣe lọ́dọ̀ ọlọ́run fún ìní ó sì tètè jẹ́ nǹkan àtẹ̀wọ́gbà tó níwájú ọlọ́run sódà pọ̀ sábà tí rọmọ yàrá tó kú tó jẹ́ mùsùlùmí kí gbogbo akátúyáyá kátúyáyà kájọ lọ sí lára torípa fẹ́ sì pẹ̀ fún ni kátó wá kírun sókùlà súnà ànábì ni pé ìmọ̀ abéèrè sọ́jọ́ gbèsè àbí ọ̀jẹ̀ gbèsè gbogbo lẹ́yìn ọ̀kan wọn àfáàmù lásìkò táwa ó ti dàrú débi wípé ládùúgbò wa ń bí wọ́n sì kírun sí kírísítẹ́nì lára wọ́n kírun sí la kódà níbi tí ìmàmà ti ga jùlọ ni wọ́n ti wá kírun sí lára sọ owó ni mẹ́ta ti gbówó lẹ̀ ọwà wọ́n sì ní ṣèwádìí ṣùkọ́lọ̀ kó kó sànà wà kèfèrí èyàn kírun sí kèfèrí láàwọ̀ kódà ó bá kú gan-an ọlọ́mbá ní foríjì wọn ọlọ́mbá ní kẹwọn fọ́ọ̀bá tí lé ní kọ́lọ́ ó fìyà jẹ ọlọ́run tún sáyé wọn o ojú rẹ̀ yí ọ̀dá ọlọ́run jẹ́yìn rẹ̀ ọ̀dá o àdúrà tí a máa ń ṣe fún kèfèrí nù so kọ̀lẹ́tọ̀ láti kírun sí kèfèrí lára tábà wá kírun sọ́kùnrin lára àdúrà wo là á ṣe tábàkí sómi la bó láyé sàdúà ọmọdé bó láyé sàdúà ìjọ mẹ́jọ lágbára lọ àmà sàlàyé léyìn kọlọ̀ kó sọ àjùjọ mẹ́jọ lọ. subhanaka allahumma rabbana wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. jazakum allahu khairan wa ahsan allahu ilaykum abi ọlọ́run kò bá ní sàn àwọn sheikh ní ẹ̀sán olóore. àní báyìí a ìbéèrè àti àwọn béèrè tó wà nígbà yìí aláwọ̀kọ́ wọ́n ní ìjọba mú kíyàn fi omi tó lọ́wọ́rọ́ wẹ̀ fún òkú bismillah alhamdulillah wasalatu wasalamu ala rasulillah ìtàwọn àfáàsọ ni wípé tàbá fẹ́ wẹ̀ fókù irú omi táwa náà lè fi wẹ̀ lásìkò gbáhùn láfi wẹ̀ tàípé lásìkò oṣù lábá fẹ́ wẹ̀ fún omi wọn ọ̀rà tó gbé ẹ̀ntọ́ lọ́wọ́rọ́ díẹ̀ tàípé lásìkò ooru ní omi tó tutù mo tàípé dọ̀tí ara rẹ̀ bá pọ̀ kò sí ní tó burú tá a bá rí ní fi gbó bíi kàìnkàìn a lè lò kò sí tó burú. fún òkú lọ́kùnrin èyí tó dáa jù ní ká lo aṣọ mẹ́ta kì í ṣe dandan ká sì tẹ̀ máa wá bàbá tẹ́lọ̀ yóò sì sílé o ńlọ́mọ aṣọ òkú rán o aṣọ òkú bùkátà sí ríran so mẹ́ta ńlá ọ̀rá fi lélẹ̀ ìkíní ìkejì ìkẹta á fi lélẹ̀ so mẹ́ta bá náà náà kì ṣẹ̀ṣẹ̀ ṣùgbọ́n bí ìgbà tó sẹ̀ ń tẹ́kílífà ntọ́lọ́run ọ̀ làbọ̀ alọ́run tá a sẹ̀ ńlá àbọ̀ra ọlọ́run lélẹ́yìn jẹ́ taba tí wọ́n á sọ́sọ́ kù lọ́rùn aṣọ China yẹn jájìnà sí lọ́pọ̀lọpọ̀ máa ń lò ẹ máa rí i pé òkú awọ́ rẹ̀ àtẹ́ni tó tiẹ̀ pupa ni àtẹ́ni tó dúdú níbi aṣọ China martin tàbí àpò a máa ń ṣe iyọ̀ alápò aṣọ rẹ̀ tó láti fi ṣe káfàní fún fún òkú ṣùgbọ́n lọ́ni wípé nígbà tí bá dá pátápátá a sọ rówó fi ńlá tó lo aṣọ ẹyọ kan mọ̀tọ́lọ̀ bá ń gbà láàyè wá aṣọ mẹ́ta ńlá lò níbo láti wá mówó kìí sàwọn àna ní ọ̀dàwó kìí sàwọn àna kìí sọmọ kankan ní ọ̀dàwó tó kùn bá fi dúkìá lẹ̀ dúkìá rẹ̀ tó fi lẹ̀ ńkó tó dogún ibẹ̀ láti fayọ̀ dúkìá rẹ̀ tó fi lẹ̀ kó tó dogún ibẹ̀ láti fayọ̀ tó kù bá kú àwọn nǹkan mẹ́rin ńlọpọn dandan táwọn kọ múnú dúkìá rẹ̀ nọ́mbà ẹlẹ́ẹ̀karùnún ó ní ogun wá wà mọ́ánù tajihiz àwọn owó tábìsì palẹ̀mọ́ rẹ̀ wọ́n gbẹ́lẹ̀ ni ẹni tó fẹ́ gbẹ́lẹ̀ tó bá fẹ́ gbowó àáfún lówó àwọn ànákọ́ ni ó gbẹ bí owó tó fi lè bẹ̀ láti mú akálàsì tábàlẹ̀ tó fẹ́ ṣe láti gba ládàá kò sí tó burú ṣùgbọ́n bí dúkìá rẹ̀ láti kọ́kọ́ tọ́ bowó duyun mursala àwọn gbèsè tó ṣe wípé níbi eh, nǹkan tí ẹrù pẹ́ fẹ́ jogún ibẹ̀ náà làwọn gbèsè ń wà ẹ̀kọ́ yọ kúrò ọkọ̀ yìí bàbá kọ́ ló ní o ẹnìkan ló gbé fún wọn owó yìí wọ́n kó sí alọ́wọ́ ni ẹ̀kọ́ fáwọn eléyìí lọ àwọn tí a fi dé gbèsè lọ́rùn ẹ̀ mú kúrò àwọn gbèsè míì tó náà tún wá jẹ́ èèyàn ẹ̀ fàyọ̀ ń bẹ̀ gbèsè tó jẹ́ lọ́rùn ẹ̀ ti lọ sí ájì láti fi ọdún márùn-ún kó lọ sí ájì ó sì lówó rẹ̀ lọ́wọ́ zakọ ọdún márùn tó ti yẹ kọ jẹ tó ti yẹ kọ yọ ọkọ yọ àáfà ògbéléyìn náà yọ tọ́ba jẹ́ pọ́pọ́ wá ṣe wà sí yíyá alẹ́ pétọ́ ilé kébùnù tẹ́míyá o mo fẹ́ kẹ́ bá ń fún ọ ní iye báyìí nù dúkìá mi ti bá fi lẹ́ o eléyìí náà àáfà yọ pẹ̀lú májẹ̀mú kọ́má ju ìdá kan tó bá fi lẹ̀ lógún lọ kódà tí ọba tó bá ń gangan lọ́dà tabanso wasiya kìí ṣe wasiya ètí ń bẹ ní ọ̀dọ̀ wa ń bí o ṣe wípé kálukú náà ìyẹn will wasiya will will yẹn ni wípé ilé mi ti ń bẹ lókè àdó ìyáálé mi ó dúró tì mí dáadáa ètí ń bẹ lógbèrè ògbèrè mi rà fún àwọn ìyàwó yòókù ògbèrè àtòkè àdó ọmọ bá ṣe bádùn síra wọn sí òun pín ogún rẹ̀ lẹ́nu ogún ìwọ́kọ́ ló pin àwọn tí ó pin ogún fi lẹ̀ ṣùgbọ́n iṣẹ́ rẹ tí ó máa tí ládàá rẹ ó máa bọ̀ nínú sàárè wàsíyà rẹ̀ wọ́n fi kọ́ sàsọ́lẹ̀ ń parẹ́ téèyàn bá wá ṣe wàsíyà ẹni tí ò ní jogún là ṣe wàsíyà fún inna Allaha qad a'ta kulla dhi haqqin haqqahu fala wasiyyata liwarifin kálukú ọlọ́run ti fún lẹ́tọ̀ọ́ rẹ̀ ẹni tí ó bá jogún kò ní nǹkan tí ó jẹ kò ní wá ṣe wàsíyà fún sáàsàmúlò rẹ̀ àbá ní ṣe tẹ̀m̀fìdò rẹ̀ ó kù sọ́wọ́ àwọn tí wọ́n bá fẹ́ jogún tí wọ́n bá yọ̀ǹda fún tí wọ́n bá ti yọ̀ǹda fún kò sí wíìlì nígbà tí kò ti ní tí ó jẹ́ mi ogun sòkó bí ó ṣe báwọn wọ́n fẹ́ fi dàárín àwọn ọmọ rẹ̀ rú ńgbọ́ ọba lọ tani òjíṣẹ́ náà ọba sallallahu alaihi wasallam ìkànnì àwọn sọ̀hábà ara rẹ̀ ọ̀yá anábì lọ sàbẹ̀wò rẹ̀ ó tún lọ lẹ́lẹ́kejì anábì tún lọ wá pé ah àárẹ̀ rẹ̀ yìí ó lágbára pọ̀ kó ló ṣe wá jẹ́ onítọ̀ eré òjijì ọlọ́run ọba ẹnì kọ̀dbálàgè kọ̀dbálàgà bíi mínàlì wájà àìmọ̀ àtàrọ̀ òrí bá rẹ̀ ṣe sọ mílà eré òjijì ọlọ́run bí tá àárẹ̀ mi dé ní o eré òjijì ọlọ́run ṣùgbọ́n o ǹjẹ́ o lè gbà mí láyè eré òjijì ọlọ́run tí o bá tírì ti bá filẹ̀ lógún kọ́mọjẹ́ wà síyà sígbà láyè ń bẹ́ fún mi ànábì ní rárá ọ̀dà ìlàjì rẹ̀ ńkọ́ anabi ní rárá a mo ní dúkìá tó pọ̀ n ò sí lẹ́yìn tí ó jogún mi táyé obìnrin ẹyọ kan lọ. anabi ní rárá ọ̀dà ìdákanu mẹ́ta ńkọ́ anabi ní àtólòsó wà tólòsó kẹbíir nínú ìgbàwọ́ ọ̀rọ̀ mi àtólòsó wà tólòsó kẹfíir one over three gan ti pọ̀ ṣùgbọ́n yọ̀ǹda fún un ó wá sọ̀dí tí òfin ní fi one over three tí òfin ní fi ilẹ̀ gẹ́gẹ́ bí wàsíyà ó ní. kọ́ jáde láyé kọ́ wá fáwọn ọmọ rẹ àtàwọn tí ó jogún rẹ lẹ kó fi wọn lẹ agniya min alatan yatakaffafuna ala nas kọ́ fáwọn ọmọ rẹ lẹ kó fogún lẹ kí wọ́n rógún jẹ kí wọ́n rọrọ̀ ó pé ọjọ́ kọ́ wá fi wọn lẹ̀ bára káàkiri kí kí ok ìyẹn hẹn yẹn níbi tá a bá débẹ̀ ni wípé kógun tó dogun àwọn nǹkan mẹ́rin owó ti kọ́kọ́ ṣíwájú náà nígbà tí nǹkan mẹ́rin bá ṣẹ́kù ntọ́ba wá ṣẹ́kù ńlẹ̀ ńgbà náà làwọn èèyàn wà jogún sòtókù ọba ní nǹkan kan pín pín tí ọba ní pín pín pàápàá yọ kan pé labárí tá a fi bò ó kò sí ní burú kì í ṣe dandan ni kó jẹ́ aṣọ tuntun ó lè jẹ́ àlòkù ṣùgbọ́n ìtọ́ dáa ni kó jẹ́ aṣọ funfun lẹ́kìnnù mọ̀tò èyí tó lórí jù náà àwọn aṣọ yín ńlasọ funfun kàfínù fi àmúwá àtàkùn àwọn òkú yín tó bá kú aṣọ funfun ni ẹ fi pa wọn. ẹ mo ti ṣe àlàyé lẹ́ẹ̀kan tó bá ṣe wípé aṣọ bí a báwọn afáà ṣe ṣàlàyé ẹ̀ láti fẹ́ lò á nídìí láti ràn ṣùgbọ́n yà ọ̀pá bíi márùn-ún márùn-ún márùn márùn ó yẹ kó ti tó fún kọ̀ọ̀kan márùn márùn yọfẹ nídìí kí wọn sọpọ mọ́ra wọn o àbí bẹ́ẹ̀ kọ́ ni yọfẹ nídìí kí wọn fi abẹ́rẹ́ mú ìkọ̀ọ̀kan tí ó fi fẹ̀ ní bá a ṣe fẹ́ káwọn ò lè dára láàmú bí àwọn aṣọ bẹṣíìtì yẹn bó ṣe máa ń fẹ́ bó ṣe kíkọ ọ̀ka aṣọ tí wọn ta tẹ́lẹ̀ fókù sí ẹ̀kọ́ fẹ́ẹ́ nìṣúmọ́ kọ́wọ́ jẹ́ wáìtì lọ dáa ṣé àbáwá rí wáìtì ọlọ́sọ bẹ́ẹ̀ dìbí mẹ́ta ńlé alùmẹ́tẹ̀ta náà ṣùgbọ́n ìtọ́bọ̀ wa mọ́jú tó tuntun jù nù mẹ́tẹ̀ẹ̀ta ni ó wà nísàlẹ̀ torí gbogbo àtọ́ náà ń bẹ láyé a sì ìtọ́bá mọ́jú tó dájú ni ó wọ̀ lékè ètí ọ̀mọ́ tó nǹkan. wọ́n ní ìjàmọ́ lọ́fíńdà fún òkú obìnrin bá ṣe mọ́ lòó òkú ọ̀tá. kò sí yàtọ̀ ń bá ṣe lò fọkùnrin iná làá lò fọbìnrin ìgbà tí ń bẹ láyé ni ò lè lò jáde so níbo ti jáde láyé wọn síbi káka fi gbé débi sàárè ni kò sẹ́yìn kankan tó fẹ́ so gé sí mọ́. <laughs> wọ́n ní ìjà sídìr ni ó dáa jù láti fi wẹ̀ ṣùgbọ́n tí dọ̀tí ara ẹ̀ bá pọ̀ tàbí tá a bá rí sídìr a lè lo kàǹkàn náà ṣùgbọ́n sídìr ti wà dáadáa ní ìsìn àwọn ti gbìn dáadáa ọbẹ̀ wájú ọ̀dọ̀ wa náà. wọ́n ní ìjẹ́ ẹ̀sẹ̀ ni téyàn bá dá abẹ́ fọ́mọlúgbọ́n bí àǹtí wọn ìbáwí ni pé kí n dájọ́ dídábẹ́ fóbìnrin dandan ni kéèyàn dábẹ́ fóbìnrin o bó ṣe jẹ́ dandan fọkùnrin bẹ́ẹ̀ náà lọ jẹ́ dandan fóbìnrin ká dábẹ́ fún un sẹ́lẹ̀ UNESCO àbíkí ni à ń pè tí à ń pariwo káàkiri wọn ẹ̀sà fún wọn lẹ̀ kàn máa pariwo tiwọn ṣùgbọ́n tí ó bá dábẹ́ kọjá ń tó lóye nípa rẹ̀ nǹkan tí wọ́n ra mú bẹ̀ tíntìní báyìí ni tí wọ́n bá mú rárá ó léwu fóbìnrin tí wọ́n bá tún mú kọjá nítorí yẹ kí wọ́n mú ewu tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fóbìnrin tí wọ́n bá mú rárá ààrẹ ọmọ wa gàlègàlè bí kọ́sára ọkùnrin bí kọ́sára ọkùnrin tó bá ti tó ẹntì tó tó bá ti tó ẹni ọkùnrin tí wọ́n mú kọjá bó ṣe yẹ tí ń bá a láṣepọ̀ látòní tí èdọ̀tún la mẹ́wàá kò ní tó bí kò tún rí sí bí kò tún rí sí bí kò tún rí sí ni ọ máa ṣe olùfẹ́ jẹ́ pé wásàt wọn tún wọn sì lè yàn ọ̀rà mu báni bí ṣe ṣàlàyé ẹ̀ fún arábìnrin tó fẹ́ dábẹ́ fẹ́ nìkan sallallahu alaihi wasallam. wọ́n ní ìjẹ́ ìgbàláyè wà fún fọkùnrin. oríṣiríṣi ọ̀rọ̀ làwọn àfa àsọ wò èyí tó tẹ̀wọ̀n jùlọ ni mo wí wọn o náà. wọ́n ní ìjẹ́ ìgbàláyè wà fún ọkùnrin láti fi obìnrin méjì lẹ́ẹ̀kan náà

àṣírí ah, ni ẹ̀kan náà àwọn àṣìláfù náà sọ̀lẹ̀ ń tọ́fẹ́ àwọn méjì lẹ́ẹ̀kan náà so kákọ́ sí àwọn tí a ti kú lóore ju kámọ́ wá sí ìdásùn tí ó sì lọ náà. wọ́n ní kí ni ìdájọ́ Islam lórí gbígba owó níbi POS. ok sẹ́láwọ̀n tí wọ́n ń ṣe POS xidima ni wọ́n ń ṣe fún wa owó tà ń san owó sáfíìsì ni kò sí tó burú mbẹ bí ẹn tí ọjọ́ bíi agent tí ń bá yàn ta lé tàbí tí ń bá yàn ra lé ni alimusulumi náà la ṣòro tì í níta ìtijọ́ fẹ́nu kò lè lónìí pé iye tẹ́ ẹ bá ra iye tẹ́ ẹ bá ta ten percent ń tiẹ̀ sowó sáfìsì rẹ ni àmì àwọn ènìyàn ti gbé lọ gbé lọ gbé lọ gbé lọ gbé lọ gbé lọ kó tó wá rẹ̀ ń yọ ọ̀rà so kò sí ti tó burú mẹ́ owó iṣẹ́ wọn ni wọ́n ń gbà wọ́n náà lọ sí báńkì kó tó dé báńkì ọmọ ìyá àsìkò tó lò ó tún lè débẹ̀ kí wọ́n sọ pé nẹ́tíwọ̀kì ò ṣiṣẹ́ nẹ́tíwọ̀kì tí wọ́n sì dákú àwọn ọmọ tètè yàn ọwọ́ lọ́bẹ̀ náà wọ́n ní kí la lè fi rọ́pò ìsídẹ̀lù tábàrí tá a bá rí wọ́n sílẹ̀ rẹ̀ á lo kàìnkàìn kàìnkàìn. wọ́n jẹ́ mọ̀sálàtà yìí ọ̀ṣẹ́ ẹ̀ka lè ṣe láì rí jẹ́ mọ́ ìbéèrè ni pé ṣé ẹnìkan lè dárun magrib àti ṣáì tó lè dá kílò nìkan tàbí tó bá jẹ́ mùsáfírù só lè dá ṣe jámù láàrin ìrun kò sí ní tó lè dá ṣe. àlàyé lórí sẹ́nìkan lè dá ṣe jámọ̀ ẹnìkan tó wá rọ̀ lẹ́gbẹ̀ẹ́ wípé tó bá ṣẹlẹ̀ wípé òjò ń rọ̀ mọ́sálásí àwọn kan wá dé mọ́sálásí wọn ni ẹjẹ́ kí jámọ̀ àwọn kan ò jámọ̀ bò àwọn òkè jámọ̀ o kò sí ti ń jẹ́ jámọ̀ o sáwọn tí a rí pa lè kí n sáwọn lè kí àbí wọn lè kí ìdáni wípé wọn lè kí jámọ̀ rúkṣọ ni ìdẹ̀kùn ni òjíṣẹ́ náà ọba sallallahu alaihi wasallam ó ní ọlọ́run inú rẹ̀ a máa dùn sí kó ṣe nǹkan ní dẹ̀kùn fún yín kẹ́ wá gba ìdẹ̀kùn bó ṣe kórìíra kó ní kẹ́ má ṣe nǹkan kẹ́ wá ṣe. sùmọ́tí yẹn ọba ṣe jámù torí pójú ń rọ onímájẹ̀mọ́ o kìí ṣe òjò tí ò lè tutù aṣọ kìí ṣe nìyẹn àṣẹ jámù fún o òjò tó lè tutù aṣọ lè má ṣe jámù fún o. sọ yẹn a tún lè ṣe jámù ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ti tójú ṣíṣú òjò sínú táwọn àáfàá ká rẹ̀ níta àfi lè ṣe jámù o òjò lè ṣú kọ́mọ́rọ̀ wọ́n sáré pọ́ bá mú atẹ́gùn jìdá ní kò sí ní tó burú àlè ṣe jámù àbójò ti rọ̀ kọjá ilẹ̀ wá ń yọ̀ àlè ṣe jámù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ báwọn afáàbí wọn ṣe kàkálẹ̀. wọ́n ní obìnrin tó wà ní tó kú síbi ẹ̀rọ tó kú sí oṣù ìrọ̀mù wà pé náà ṣe yá wọ́n tó jẹ́ pé obìnrin ní bá ń ṣe hajj àbí múra lọ́wọ́ tọ́lọ̀ wá kádàrá kí àsìkò rẹ̀ ò tó ọkùnrin aníwò ní borí fún obìnrin ń kọ́ ààbò gbogbo ara pátápátá fóbìnrin obìnrin ọ̀lásọ kan pàtó láti wọ̀ tí bá ń ṣe hajj àbí múra lọ́wọ́ kò sáà tó tí ò lè wọ̀ wọ́n múra àti àmín eh, tóbi tí bá ń ṣe hajj ní wípé kò ṣíjú lẹ̀ ṣùgbọ́n táwọn ọkùnrin tí wọ́n jẹ́ ilé ìwọ̀ bá ti ń gba ọ̀dọ́ rẹ̀ bọ̀ wá kò bójú ẹni pé tóbi bá kú tó ń ṣe ájẹ́ àbí ń mọ́ra lọ́wọ́ kọ̀ǹpìlìtì aṣọ tiẹ̀ láàlò fún ọkùnrin nìkan láàní borí fún ọkùnrin nìkan láàní fi aṣọ míì sí lára ṣùgbọ́n bòrin á lo aṣọ fún kọ̀ǹpìlìtì o sọ ọkùnrin nìkan ní ọ̀lẹ́tọ̀ọ́ láti lo fìlà tàbí láwàní lásìkò àti bá ń ṣe ram ló gbọ́n tó agbáṣọ́ bá ti lè wà ní sáìsì ara ọkùnrin ọ̀gbádọ̀ lò á máa padà kan ní abáṣe kan. hasan allah ilẹ̀ ìlẹ́kùn ni tó wà láàbù ṣé islam gbọ́ àláyé láti wú òkú láti sin tẹ́lẹ̀tẹ́lẹ̀ nítorí pa afẹ́ sin mọ́sálásí. afẹ́ sin mọ́sálásí àbí sin sítẹ́. mọ́sálásí náà pọ̀ sílẹ̀ bí wọ́n ṣe sí mọ́sálásí o inú mọ́sálásí tá a bá ti bá òkú mọ́sálásí tá bá bá òkú nínú rẹ̀ á ṣèwádìí èwo lọ́kọ́ débẹ̀ nu méjèèjì òkú lọ́kọ́ débẹ̀ ni àbí mọ́sálásí táyé pé òkú lọ́ba kọ́ débẹ̀ wọ́n wò mọ́sálásí mu táyé pé mọ́sálásí lọ́ba kọ́ débẹ̀ tí wọ́n á gbókù báyìí pé ah ìmáàmù àgbà ń lù ah lọ́kọ́ di ìmáàmù àkọ́kọ́ ń lù yìí ó yẹ ká pọ́nlé ká fi sínú mọ́sálásí wọ́n wú òkú lọ sínú ọ̀tẹ́ so ẹnìkan á béèrè wípé ǹjẹ́ ọ lẹ́tọ̀ọ́ òkú tí yẹn ti sin tẹ́lẹ̀ tẹ́lẹ̀ sáà lè wú ká lọ sínú masalasi, èèwọ̀ ni yẹn sí ìyànnú mọ́sálásí wọn èyí sí ìyànnú mọ́sálásí èèwọ̀ ni táyipẹ́ bá sin òkú síwájú ilé eléyìí ò la lè wú lọ sí itẹ́ ibẹ̀ ń wèé sáàyè rẹ̀ ká má ba lè ń jẹ́ fáwọn tí wọ́n fẹ́ máa ṣe náà fìlà ń bẹ̀ tòmátì yẹn ó bá sí lọ́dọ̀ wa ń bì ẹ́ lọ ìfọ́mù àwọn ọlọ́pàá o kámẹ́lẹ̀ fẹ́ lórí òkú ẹ fẹ́ fẹ́ lo pátì ara rẹ o èyí ó jẹ́ kí wọ́n mọ̀ èyí ó ti gba ìyọ̀ǹda pétọ̀ òkú báyìí báyìí báyìí àfẹ́ so wọ́n sì fún yín lọ́lọ́pàá tí òfin ní padà di nǹkan mi lẹ́yìn rẹ̀. wọ́n ní bá ṣe ń wẹ̀ fóòkù àti bá ṣe ń fasọ́ sí àti bá ṣe kírun sí la kí ká practicalize ẹ̀ ká dàrá bá rẹ̀ kí gbogbo akámẹ́ wò sóse sọ́rọ̀rùn bí ọ̀rọ̀rùn ọlọ́run sọ àdújọ́ mẹ́jọ lọ subhanaka allahumma rabbana wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa